kátó sọpọ kájú kọfẹ obìnrin kan pàtó àwọn olùmọ̀ nípa ṣẹríya ọ̀rọ̀ oríṣi méjì ọ̀nà ní bẹ́ẹ̀ lọ́dọ̀ wọn nípa kíkájú ẹ̀ àtàìkájú ẹ̀ ọkùnrin láti fẹ́ obìnrin kìí obìnrin ni wọ́n máa ń wò ọkùnrin ni wọ́n máa ń wò nítorí wọ́n sọ pé kò sí obìnrin kan tó ju agbára ọkùnrin kan lọ ní fífẹ́ ní bíbálò ṣùgbọ́n wọ́n máa ń wo àwọn ọkùnrin fáwọn obìnrin nítorí àti lè bá ara iyì àti àpọ́nlé fáwọn obìnrin. torí àwọn máa wò pé ṣé ọkùnrin yìí kájú kó fẹ́rù obìnrin yìí àbí kò ká torí ẹ̀ àwọn èyí tó pọ̀ nínú àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríya àwọn sọ pé alkafa atul islam ntí máa sọyàn dẹni tó kájú àti jẹ́ ọkọ fóbìnrin ẹnìkan jẹ́ mùsùlùmí torí rẹ̀ mùsùlùmí tó bá ti wá pọ̀ nfẹ́ fẹ́ ọmọ yín ẹ má tún wo nǹkan míì tó yàtọ̀ sí Islam àtiwá rẹ̀ yín ẹ má wo pé sólówó sónípò sóníṣẹ́ lọ́wọ́ tàtí ẹ̀ ní àwọn òbí rẹ̀ ìdílé wo ló ti wá. àwọn olùmọ̀ tó pọ̀ wọn ni ká máa wẹ̀ apá kan nínú àwọn olùmọ̀ sọ pé rárá kì í ṣe gbogbo ọkùnrin iná lọ́kájú kọjọkọ fún gbogbo obìnrin kálukú pẹ̀lú ẹni tó ṣe déédéé sáìzì ẹ̀ torí rẹ̀ wọ́n máa wo báwo ni o ti ṣe kájú ẹ̀sì yàtọ̀ sí Islam yàtọ̀ sí wa a tún wo àwọn nǹkan míì ọ̀rọ̀ oríṣi méjì ló wà. الله عز وجل أن يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم أيين أسدين لا ترى أقوكا بوكا aláṣẹ́yìn ní ìran oríṣiríṣi ẹ̀yà ọ̀tọ̀ọ̀tọ̀ àṣàdédé ṣe bẹ́ẹ̀ àfi nítorí kẹ́ ẹ lè máa mara yín kẹ́ ẹ máa dára yín mà pé bí ìran wa ti ṣe yàtọ̀ tédè wọ ọjọ́ kan Allahu ló dá gbogbo wa ẹrú ni gbogbo wa jẹ́ sí i sọ wá lè dá wa lóríṣiríṣi oníranran ká wá tàtàrí jíjẹ́ ẹ̀yà ọ̀tọ̀ọ̀tọ̀ ìran oríṣiríṣi ká wá máa bára wa jà rárá o lè tà àárọ̀ fún nítorí kẹ́ ẹ lè bá a máa dára yín mà láṣẹṣẹ yín bẹ́ẹ̀ inna akramakum indallahi atqakum dájúdájú ẹni àpọ́nlé jù nínú yín lọ́dọ̀ Allah lẹni tí ń bẹ̀rù Allah jù àwọn olùmọ̀sọ yìí pé ẹni tí ó lápọ́nlé jù nínú wa lọ́dọ̀ Allah òun lẹni tí ń bẹ̀rù Allah jù a sì mà wípé ẹni tí ń bẹ̀rù Allah jù nínú wa náà lànà bá Muhammad sallallahu alayhi wa sallam. أما إني لأتقاكم لله وأخشاكم له النبي صلى الله عليه وسلم أتتي أبو èmi lẹni tí ń bẹ̀rù Allahu jù láàrin èmi sì lẹni tí ń páyà rẹ̀ jù síbẹ̀síbẹ̀ màmá ṣe sùyàn màmá sínú màmá jílòrò. láti ṣe qiyamul layl màá sì máa padà lọ́sùn mo sì máa fẹ́ obìnrin níyàwó tó wáá kémi ni mò ń bẹ̀rù Allah láàrin yẹn mò ń sì ń páyà rẹ̀ mò ń ṣe léyìí báwo lẹ́yìn tẹ́ kéré sí mi ẹ̀yin ó sì sọ pé tẹ́yìn bá ń ṣe sùyàmù àṣeyípo ni ẹ̀ní sínú tẹ́ bá ti jí ṣe àṣeranjú kalẹ̀ dàárọ̀ ni ẹ̀ní padà lọ sùn má tí ẹ̀yin bá sì jẹ́ pé ẹ̀ tí kò ẹ̀ máa dásẹ̀ mí ni ẹ̀ní fẹ́yàwó ń bọ́ ń bẹ̀ kí wọ́n lè léyìn ọ̀sọ̀ ọ̀dà èmi ni gbogbo àwọn nǹkan wọ̀nyí torí rẹ̀ sallallahu alayhi wa sallam ẹni àpọ́nlẹ́jù nínú wa lọ́dọ̀ Allah ọ̀là nàbà Muhammad sallallahu alayhi wa sallam gbogbo àwa yòókù àfi ká múra kó lè ntí ó wà sọ wá di ẹni àpọ́nlé lọ́dọ̀ Allah kìí ṣe tó ṣe fojú rí ìdínú tí òfin sáyè fẹ́ nìkan láti máa ṣe fùkẹ́ sẹ́nìkejì kò sáyè fẹ́ nìkan láti máa ṣe fáàrí sẹ́nìkejì pé mo dáa jù ọ lọ ń bọ́ ń bẹ̀ ntí ó sọ dẹni tó dáa jù mí lọ lọ́dọ̀ Allah àlè fojú rí Allah nìkan ló mọ̀ ìpáyà Allah báwo ló ṣe pọ̀ lára tiẹ̀ sí báwo ló ṣe kéré lára tèmi sí àlè fi àlè fi kóńgò wọn Allah nìkan ló mọ̀ torí ẹ̀ látàrí báwọn àyè àti máa ṣe fáàrí sọmọlàkejì àyè àti máa jánu fánu níwájú ọmọlàkejì kò sí. Si oníkálukú wa á máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nítorí sọ ojú mi àbí ń ju ọ lọ àbí mo ju ọ lọ Allahu nìkan ló mọ̀ inna akramakum inda Allahi atqakum àwọn olùmọ́ni tó bá yẹ pé ń tọ́ hàn ni wọ́n bá rò ni wọ́n bá rò ó má ni ọ̀pọ̀lọpọ̀ ọba máa pé èmi mo sanra ju gbogbo yín lọ èmi ni akramakum inda Allah. omi ọba sọ pé mo ní ma ju gbogbo yín lọ àti pé èmi ni akramakum indallah omi ọba ma sọ pé mo lówó ju gbogbo yín lọ kọba ma sọ pé ana akramakum indallah òun nílé tó ń dá ju gbogbo olú yìí kọba sọ pé òun ni akramakum indallah ọtí gbogbo ọjà mọ kankan inna akramakum indallahi atqakum tọ́fà tí imaamu ibn al-qayyim tó fi mú àyà yìí wá òun náà ní láti gbè fún yín pé gbogbo wa kankan náà la jẹ́ annasu sawasiyatun ka ashnanil mush àwọn èèyàn dọ́gba wọ́n dà gẹ́ bí eyín ìyàrí ni kọ́mpútà fi yarí eyín wọn dọ́gba ni bọ́kàn bá ta kan lọ yóò máa gún ọ ni kó tó di pé òfin yarí yóò ti gún ọ wọn ní bẹ́ẹ̀ ni gbogbo àwọn èèyàn wa wọn dọ́gba nínú àdìsí kan anabi sallallahu alayhi wa sallam ó ní Allah ó fi iṣẹ́ ránni sí mi an tawadu ipe kẹtẹríba o kẹ́nìkan ni wọ́n máa gbé imú rẹ̀ sókè lórí imú ẹnìkejì ẹ tẹríba ẹ mọ̀ ara yín inna akramakum. عند الله أتقاكم وعليه ẹnìkan bá wá wá tó ló ń fẹ́ fẹ́ ọmọ yín ẹ má wo nǹkan kan ju ti ń tọ́ka sí ìpáyà Allah lọ sẹ́lẹ̀sìn lélẹ̀ ẹ má wo pé só lówó lọ́wọ́ tó níṣẹ́ lápá tọ́mọ èèyàn gidi ni. So àbí ń bẹnu àwọn àyọ anas tẹ́kọ̀ bá wọ ibì kan wọn ní màpé yàn wọlé bó bá jáde ọ jáde fórí ara ẹ ẹnìkan kan màpé yàn jáde. Hmm. kí ni nǹkan tí ẹ máa kọ̀nsídà ṣe ẹ kọ̀nsídà pé ẹni tó fẹ́ fi ọmọ yín mùsùlùmí ni mùsùlùmí lẹ́yìn náà láì bìlà pẹ̀lú kí ló ní lọ́wọ́ àyẹ̀wò ló ti ń ṣiṣẹ́ kí ló ti ní láyé àwọn atani mọ̀lẹ́bí rẹ̀ àwọn atani bàbá rẹ̀ sáwọn yẹn pàtàkì ní because àfẹ́ fọmọ fáwọn ọmọ mẹ̀kúnnù so aya yìí fi hàn pé kí ni ká wò ẹ̀sìn tó wọ́n tún mú aya wa innamal mu'minuna ikhwa àwọn mọ̀mí ni ọ̀jẹ̀ nǹkan kan síra wọn bí ìbá ṣe pọ̀ mọ̀ ẹ̀yà ara wọn ni wọ́n jẹ́ ọmọ ìyá ara wọn làwọn múmìnì jẹ́ torí rẹ̀ ọmọ ìyá kì í rọ́mọ ìyá sá ọmọ ìyá kì í ṣàfojúdi sọ́mọ ìyá rẹ̀ ọmọ ìyá kì í kọ ntọ́mọ ìyá rẹ̀ bá tọrọ tó ń sì lágbára láti lè ṣe fún torí ẹ innamal mu'minuna ikhwa ẹ̀sìn ní kẹ́ wò ẹ̀sìn ní kẹ́ wò. ọkùnrin ní gbogbo ọrọ yìí ń bá wí o wípé tí ọkùnrin tó bá wá tí ọba nígbà wọn lò níbi bíbá yìí tòkè sobìnrin tó róbìnrin àwọn gbogbo pé ọmọ èèyàn ńlá ni olówó ọkàwé tí wọn lọ mórógùn ọmọ kàárò ó tún mọ sè ọkùnrin wọn wò ǹjẹ́ ìwọ yìí tí wọ́n kọ́ obìnrin yìí àbọ̀ nísìnyí tó bá pé láwùjọ ẹnìkan bá jẹ́ ọmọ olórí ṣé gbogbo ẹni tó bá rí tó wù ú náà ni ọlọkọnu sí bàbá rẹ̀ kó n fẹ́ fi ọmọ rẹ̀ nàám tí ẹ ṣe sì sọ fún bàbá tiẹ̀ ń lé nígbà tí wọn ní òun múyàwó wa ọmọ ń dàgbà lọ́nu ni wọn sọ pé ẹ ń tó ṣẹlẹ̀ ni pé ọmọ Mr. President ah, má kò bá mi o <laughs> o ti parí jumla sẹ́ńtẹ́ǹsì o ti jáde tẹ́ má kò bá mi o jẹ́jẹ́jẹ́jẹ́ mi mọ́ wa o <laughs> pírẹsidẹ́ǹtì lọ́nlọ́ tó bá sọ pé ọmọ gómìnà lásán bàbá rẹ lè ti sálé tó bá tiẹ̀ sọ pé ọmọ ọba gan gbogbo wọn lè kó ọ̀fẹ́ bàtà wọn jẹ́ àbàbà olówó kan lọ ọmọ rẹ lówó ọ̀gbẹ́ ń ẹ wọ bàtà tó bá ju ẹsẹ̀ mi lọ. kí ló dé nítorí pé tó o bá ti lọ kó wa báwo eléyìí tá a dáná wọn ni ó di pé àmọ̀rọ̀ sọ àmọ̀rìnrìn àmẹ̀wúwọ̀ àwọn àna tá a kàn fọmọ fún àwọn aróko burúkú àwọn olóṣì. subhanallah so torí ẹ wọn mọ wá wò pé ah! ṣé ọ̀rọ̀ tó dẹ̀ wá sọ yẹn tó sọ ni àbójábọ́ lẹ́nu ẹ̀ mo sọ náà ni ọmọ yín wù mí ni láti jọ táwọn ti dáyé wọn ò fi rúwọ̀ sí báyìí ká àwọn rí ẹ dákun <laughs> ó lóun fẹ́ fi ọmọ yín ó wá di ìwọ̀sí bàǹtàbàǹtà tí wọn ò fi irú rẹ̀ lọ wọ́n rí láyé wàláyé ó lè sàárẹ̀ nítorí ọ̀rọ̀ tó gbọ̀n torí ọmọ ọkọ ọmọ olóṣì kí ló dé tẹ̀ tú jákìí lẹ́gbàá tó fẹ́ wọlé so ó lòun fẹ́ bá yín lọ́rọ̀ náà ní àti mọ́tò fẹ́ sọ so eléyìí túmọ̀ sí pé ẹ wo Islam ẹni tí ó padà dèèyàn lónìí àwọn èèyàn táwọn wò láwọn èèyàn pàtàkì lónìí níbo wọn ti bẹ̀rẹ̀ wọn jẹ́ nǹkan kan lánàá nítorí pé bólúwa ti ṣe dá wa sílé ayé tá a fi kọ́kọ́ jáde sílé ayé òun pọ́rọ̀ǹtù ni wa onímà ọmọ kankan olówó oní kankan miskin miskin so ntoluwa wa kọ fún ọ òun ní díẹ̀díẹ̀ òun ní díẹ̀díẹ̀ wọn náà ń dání tó nímà wọn náà ń dání tó lówó wọn náà ń dání tó nípò wọn náà ń dání tó lọ́lá but before kí ló ní òní kankan náà ọwọ́ gbà tí wọn náà ti gbájú ṣé wọ́n mọ̀ pé anyone kobo tó bá wo àpò rẹ dáàdi rẹ ló fún àbí mọ́mì àsìkò kan wá dé wọn náà dánwò tiẹ̀ rí dáàdi tún ní kọ́ wá gbà wọn ni ah dáàdi mi ẹ má ṣe yọnu gbígbà tẹ́mi náà lówó kan bọ́lá ó ti rówó bàbá tí ọ̀fẹ́ kọ́ bàjẹ́ nù wọ́n pe ah ẹ níjẹta mo ṣiṣẹ́ kan ráńpẹ́ owó tí wọ́n á fún mi bẹ́ẹ̀ iṣẹ́ wo ah mọ̀ jalè o àyìn jalè lórúkẹ díẹ̀ díẹ̀ ìwọ náà ní ìwọ náà ní ìwọ náà ní rántí ìjọsọ kọ mú ọ lọ skul ìfọ apò yìí báyìí bó lọjọ létí rẹ tọkọ máa kọ àwọn aláìníṣẹ́ gbogbo ọgọdẹ ìfọ apò bí banana sí ìfọ cat ìṣkùlà wọn máa wọ kíkìnì gbogbo eléyìí tọ́ba tún fẹ́ pe attention rẹ wọ́n kọ̀ rọ akó gbogbo àwọn àdéhìí coca cola gbogbo kí ni wọ́n kò sí ọ̀hún àti pé máa ka díẹ̀díẹ̀ wọn náà ti kọ́ ọmọ ọmọ pé wọ́n bá fi eléyìí kún tó máa yọ eléyìí bẹ́ẹ̀ òdì àwọn bàbá náà náà máa sọ̀rọ̀ àwọn òbí pé wà lẹ́yìn ká ah. ah, ni kò sí ẹni náà bá súnmọ́ àwọn ọmọ i pé nínú ó ní mọ́jọ́tọ̀ màsí Allahu akbar ah, ah, ó lọ́ máa ń ṣe gbéde báyìí kálọ́kọ́ Allah so díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ náà ni gbogbo nǹkan tẹ́ rí tẹ́ ní láyọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ni tá a bá sì ti kù àmọ́ bọ́ọ̀lù àwọn òsè rí torí rẹ̀ máa ń ro àwọn kankan pín ẹ̀ máa pè lágbájá kò lè dá fún má kò sì lè dá fún ẹni tó ti dá fún kò lè bàjẹ́ bàjẹ́ fún láíláí kò sí lè bàjẹ́ fún torí ẹni tí ó ti kú kọ́ mọ́ ẹni tí ó ṣẹlẹ̀ so torí ẹ Islam Islam Islam sẹ́mọ̀kí látàrí àìwo ńtọ́ yẹ ká wò arọ́ ọmọ mùsùlùmí ti ń fọmọ́ fún káfíìn tí wọ́n tún máa yọ̀ tí wọ́n máa dunnú pé àwọn ń fọmọ́ lọ́kọ kèfèrí wọ́n sì ń fọmọ́ fún nítorí pé nítorí yẹ kí wọ́n wò kí wọ́n tàtàrà rẹ̀ fọmọlọ́kọ ńkọ́ làwọn wò. ó ń ṣiṣẹ́ ní NNPC ó ń ṣiṣẹ́ ní chef ó ti dá Amẹ́ríkà àti Amẹ́ríkà gan ló ti fóònù kí wọ́n bọ̀ ń bá bàbá ọmọ sọ̀rọ̀ kí wọ́n bọ̀ ń so igi ránṣẹ́ tó bá ti ṣe ránṣẹ́ òun fẹ́ to pépà rẹ̀ kọ́ máa bọ̀ àwọn bàbá náà ti ka amẹ́ríkà kún àlìjẹ́nà ẹ dákun ẹ tètè ṣe pàápàá sá kọ́mọ náà tètè bọ́dì sọ́n kókó níbi ìyá yìí ẹ̀ ń tanra yín jẹ́ ọ̀hún pé ìyá àti bàbá ńlá yà ní lọ́ba tó gbogbo rọlé ayé òun ni wọ́n mọ̀ kàkún ẹnìkan ní tí ń wọ́n ọmọ ti pẹ́ o tó sì ti wá yọjú sí bàbá táwọn bàbá náà ti gbà pé àwọn ò fi fún un ẹnìkan kàrí tán máa ń kọjá ni wọn bá béèrè ta lọmọ yìí wọn bá ní ẹni báyìí níbo nílé wọn ibẹ̀ ni ó ti lẹni tí ń fẹ́ ọ tí wọn ti so igi ni wọn ni wọn ò tí ì so ẹ gbọrọ ó ti <laughs> lẹni tí ń fẹ́ laqad rakanat ilayhi wa rakana ilayha bó ti dẹ̀gbẹ́ sọ́dọ̀ ọkùnrin ọkùnrin náà ti dẹ̀gbẹ́ sí ọ̀dọ̀ rẹ̀ pé àwọn fẹ́ra àwọn àwọn fẹ́ra àwọn náà ni wọ́n bá sì wọ́ bẹ̀ ọba lọ ya mọ́tò ọya Toyota Corolla níbi tí àsọdọ sí Toyota Corolla ló mójú bàbá yẹ́sì bí bóyá kọ́ńkọ́ jet ni nígbà tó gbedé pẹ̀lú gbogbo gíláàsì dúdú so ọ wá ní kí wọ́n bọ̀ ń pọ̀ ọmọ jáde ńlẹ̀ gbàtà bá pè jáde ọmọ náà kọ́kọ́ ń yún pánsì kí nítorí kò sínú mọ́tò wọn á lóun fẹ́ẹ́ fẹ́ ni ìgbà tó ń rí àgọ̀gọ̀ mashallah ọlọ́kùn tó. àbí òye mo ti lọ́kọ tèmi ókè tó bá lóun ní fẹ́ òun kò sí wàhálà kò sí wàhálà ẹ máa ń sìn rìn lọ ju mọ́tò kò sí wàhálà sí wàhálà obìnrin náà máa wò bíi dírámà lọ́ba sí lẹ́kùn mọ́tò lọ́ba à ẹ jọ abẹ́yìn lẹ́ gbé mọ́tò yìí wá mi èmi náà ni a. ẹ gba fóònù nọ́mbà mi. la ilaha illallah ẹ mọ̀ pé ìfẹ́ fisabilillah ẹ̀kọ́ pọ̀ kọ́mọkọ́lọ́ yá mọ́tò ni nígbà jẹ́ páyé kò tọ́ ìníwọ́ ó fi mọ́tò jẹ àwọn bàbá rẹ̀ náà ní kọ́yákọ́yá kọ́yákọ́yá ó ní rọ́ṣíà lòun à ń wá ní bẹ rọ́ṣíà. kí ni bẹ ó sì ṣe orí pa tọ́ba bá tún lọ ṣèṣì mọ́ lọ sí Ukraine so so ọwọ́ àfẹlẹ́ yẹn ó fi tàn yín jẹ́ fi wá fi ọmọ fún ẹ̀yìn ló yẹ yín kó yá mọ́tò wa ni aago gan tó mú lọ́njọ́ yẹn ó yá wa ni subhanallah òkodoro wa hàn where is the way back kọsọ́nà mọ́ ó ti wọ́ ó ti wọ́ náà tiẹ̀ bọ̀ yọ máa pé kádàrá ni bẹ́ẹ̀ ni kádàrá ni àìgbà fún Allah ló ti ọ lọ bá kádàrá eléyìí kádàrá kan ti wà pé ẹnìkan fẹ́ fẹ́ ọ torí kádàrá mi tí ó tún wá takò ipò padà gbà fún bàbá mọ́tò ẹ̀tànjẹ́ ọgbà fún bàbá mọ́tò ẹ̀tànjẹ́ so kádàrá yà tí wọ́n ti kọ fún ọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ó ṣe déédéé rẹ̀ ẹni tó bá wa fẹ́ tẹ́lẹ̀ olúwa wa sọ láńlá fún òun á dẹni tó ṣe pé à àwọn èèyàn pọ̀ tó ń wárí fún tó bá rí pé kádàrà bẹ́ẹ̀ ni gbà tó gbà fún Allah ó túmọ̀ sí pé lẹ́yìn gan ọ̀fẹ́ fẹ́ lè la ń gbọ́ padà rí pé lówó lòun wò pé òun lọ́ọ́ bá fẹ́ ṣé eléyìí wá túmọ̀ sí kó ọgbọ́n kò túmọ̀ sí kó ọgbọ́n ọgbọ́n rárá ẹ̀sìn ní kẹ́ ẹ wò ńlẹ̀ yín sọ fún bàbá ẹ ẹ̀sìn ní kẹ́ ẹ wò sọ fún bàbá ẹ ìwà rẹ̀ àtẹ̀sìn rẹ̀ ní kẹ́ ẹ wò má tanra rẹ jẹ ẹ ń ṣiṣẹ́ Chevron ẹ ń ṣiṣẹ́ ní Shell ẹ ń ṣiṣẹ́ ní NNPC and then what sálìjánná làwọn eléyìí ó wà ní Canada Toronto gan ló wà ẹnìkẹ́ni ń pẹ́ kó tó bẹ ní Toronto akramakumullah gbogbo nǹkan tó yẹ ká wò nǹkan làwọn èèyàn ń wò níjẹ́ òwúlò ni wọ́n máa ń wò tó bá dojú rẹ̀ tó bá ṣẹlẹ̀ tán wọ́n á máa kẹ́ gbà mí sọ ma pé àìmọye kọ́ọ̀lù làwọn ń gbà tọ́lẹ̀ omi gan ó ní mọ̀gbà tó ọmọ bá gbára ta ó ní mọ̀ pé òun ló ṣe rẹ̀ òun ló ṣera rẹ̀ sọ akramakumullah ẹ má jẹ́ ẹni tó pa ayé ayé ayé ayé lẹ́ẹ̀ máa wò tó bá ti torí ayé fọmọ rẹ̀ lọ́kọ ẹni tí ẹ ráyé lọ́dọ̀ rẹ̀ tẹ́ fi fọmọ lọ́kàn tẹ́ fi fọmọ fún un nǹkan lè yí padà fún un ó lè ní ayé òun náà kí ó jẹ́ pé ayé tẹ̀yìn fojú sùn wípé ọmọ ẹ̀yìn ọmọ rí lọ́dọ̀ rẹ̀ kó jẹ́ pé ìyá ní ọmọ rí jẹ lọ́dọ̀ rẹ̀ gbogbo ẹ náà ní ṣẹlẹ̀ lábẹ́ sánmà yìí so ẹ jẹ́ ká gbà fún Allah lẹ́yìn náà tẹ́ bá fọmọ lọ́kọ sí wọ́n tà ní. táwọn sọ wípé ẹ fi exchange trade by barter kí ni wọn bá fún ọ dípò ọmọ so eléyìí túmọ̀ sí pé ẹ̀sìn ní kẹ́ ẹ wò ẹ̀sìn ní kẹ́ ẹ wò wọ́n bẹ nínú àwọn òbí tó ẹ pé tẹnìkan bá ti wá yọjú pò ń fẹ́ fi ọmọ rẹ tó bá ti wù ọ́ tó ti rí i pé àmì pẹ́lẹ́sìn ni ọ pé ẹ jọ lórí ẹ kò lè ṣeéṣe dadi bọ́yẹ̀ máa wádìí ọmọ èèyàn dáadáa lèmi náà mo sì jẹ́ni tó mójútó ẹ̀sìn Islam pé àní kò sọ̀rọ̀ so eléyìí túmọ̀ sí pé ntọ́ yẹ kí wọ́n wò wọn kì í wò ntí ò wúlò òní ọmọ ń wò kọ́lé tó bá lòun fẹ́ wẹ̀sìn náà ìwọ nísìn ò ń ṣẹ̀sìn gidi alal kitabi was sunnah wọ́n lè sọ pé kìtàbù àsúnà kọ́ làwọn fẹ́ jama wo lọ wà sahawalala torí wọn ti kéjì ara wọn ọmọ wọn ò ní lọ́kọ àfi nínú jama wọn àwọn àmì ìrìkúgbèkúgbè àwọn náà ti wọn ti kó àwọn ọmọ sínú fẹ́ǹsì wípé anybody tí ì bá ti ṣe mẹ́mbà kò gbọ́dọ̀ ṣe kí ni kò gbọ́dọ̀ nù yín wọ́n sì tún ti sámọ̀ gbogbo àwọn ọkùnrin náà wípé ẹ gbọ́dọ̀ fẹ́ obìnrin kan láti ta àfi nínú kámpù yìí ẹ tún wo wàhálà ń bẹ nítorí ti Allah a sì lè máa sọ̀rọ̀ àwa dẹlẹ́wọ̀n tí Allah ò kó wa sẹ́wọ̀n ní báwọn obìnrin ṣe pọ̀ tó láyé yìí báwọn ọkùnrin ṣe pọ̀ tó láyé yìí ọmọ kan sì wá láti ibì kan ó lọ́ọ́ máa yín ló láti fẹ́ èyí wọn sọ pé ẹ àwọn ta ni àwọn àmírù tiẹ àmírù tiẹ báwo ẹ ok society wo lọ wà islam lọ́jọ́ pa gbogbo apá onílò society tó wà mátà wọ́n wá ti torí society society wọ́n fi máa disqualify àwọn ọmọ ọlọ́mọ kọ́lẹ̀ lómi ti sọ mọ́ṣáláṣí títí ṣe lè máàmù di society tí èbá ti sọ̀kan nù jama rẹ̀ tọba wa pọ fẹ́ fi ọmọ ẹnìkan nínú jàmá rẹ̀ ó ní oníjọ bọ sí torí pé ó ti ó ti ó ti kéjì gbogbo àwọn bàbá màmá tó wà nù mọ́ṣáláṣí o pé tọ́mọ ẹni bá fẹ́ lọ́kọ o ẹ máa wádìí lọ́dọ̀ wa o kó lè bàa jẹ́ pé àwọn èèyàn gidi lẹ́ẹ̀fin wọn fún o òun ti ní ideology lórí rẹ̀ ètí ò bá ti jẹ́ ọ̀kan nínú àwọn jàmọ́ òun kò lè rọ́ọ̀mà ọ̀kan nínú jàmọ́ òun fẹ́ ìwọ̀n bá sì ń bọ̀ pé ustaz ni wọ́ mashallah ọmọ kí ó o tiẹ̀ tún á lọ òun tún sọ pé ibi báyìí lòun ti ń kí ó tọ́ pé tí ó da gbogbo fáìlì rú fún ọ romania ah, actually um, um, ṣé ọmọ bó ṣe lè bá bàbá ọmọ sọ̀rọ̀ directly ni. ìbá àwọn náà ni wọ́n á bá yín actually all need láti padà sọ̀rọ̀ bàbá ọmọ níbi tó ti pẹ̀ ìdàkó tó débẹ̀ ti pè kò lè bọ́ sí o kò lè bọ́ alùsùn làwọn eléyìí o ah la ilaha illallah alùkí wa lẹ́yìn wàláhi mùsíbà wọ́n mọ̀ á ti torí gbogbo àwọn kí wọ́n yẹ wọ́n ma disqualify àmọ́ tó bá jẹ́ kí wọ́n jọ wà á ń di bídíà bíi tabiligi nísìn kò ní fọmọ fẹ́nìkan àfi tabiligi gbogbo bí wọ́n bá ṣe gbìyànjú tó láyé yìí torí wọ́n ti sọ àwọn ẹgbẹ́ òun dẹ̀sìn kan ọ̀tọ̀ bí gbogbo mùsùlùmí bá kú kò dà láàmú àwọn tí tabiligi kan bá kú ọ̀ mùsíbà eléyìí tó fẹ́ fi ọmọ yín mùsùlùmí ni alùsùn náà ni ó là ah, rárá tiẹ̀ lọ jáde olóṣù mẹ́rin náà ká fi dán wò ibi tá ti ń sọ yìí lẹ́nìkan ti ní oṣù mẹ́rin kan ọ̀ràn torí ó lè tàn wá jẹ ẹ̀rọ ó fọṣù mẹ́rin fi bí iṣẹ́ rẹ lẹ kẹtòrí kọ fẹ́fẹ́ yà o bàbá gánà ti hijratuhu ila Allahi wa rasulih wọ́n tún á lóṣù mẹ́rin nǹkan kò tún ràn láti fi mọ̀ pé sẹ́ ọmọ ẹgbẹ́ ni ọ wọ́n ti wá sọ àwọn ẹgbẹ́ ń dẹ̀sì yàtọ̀ sí pé bídíà lẹ́gbẹ́ nǹkan láti pilẹ̀ ẹ tún wá wo tí bídíà kan tọ́jẹ́ bídíà ńlá tó bá dání mọ́lẹ̀ àwọn bídíà kéékèèké ńkọ́ wọn ò gòrí ẹni nì wọ́n tún wá lọ jókòó pa àwọn elders wọ́n sọ pé kò lè ṣeéṣe náà ni kò lè ṣeéṣe náà ni kí tẹ̀blíg ọmọ fẹ́ tẹ̀blíg sẹ́wọ̀n kí islam tuntun nìyẹn abẹ́ gẹ̀ẹ́tì ẹ̀ gẹ́gẹ́ bí náà ṣe ń sọ pé kí ni amadiya náà lọ́mọ tàwọn ọmọ fẹ́ tó bẹ́ẹ̀ náà lọ gbogbo àwọn ẹgbẹ́ yòókù náà wọ́n ti kámpù àwọn ọmọ ọlọ́mọ tí ọba jẹ́ bẹ́ẹ̀ amiru ṣe mọ̀gbà tó máa ń ṣe nǹkan oṣù kí ló kàn privacy tó ilé ìtumọ̀ sí pé kí ló máa wò al-islam ẹni tí o bá ti lágbọ́yé ẹ̀sìn islam dáadáa ò ní fọmọ fún o torí pé òun ideology ìní ń gbé káàkiri sẹ́sìn ẹni tó ní islam gidi because ìgbà tá à ń sọ islam islam islam náà ọ̀pọ̀lọpọ̀ ọmọ islam ẹgbẹ́ wọn wọ́n mà so islam ẹni tó gbọ́yé gidi ti ń ṣe fíọ́lì tí ò jẹ́ pẹ́gbẹ́ ní í ṣe àwọn ẹlẹ́fọ̀ọ́ máa fún so nítorí di eléyìí innamal mu'minuna ikhwa nílẹ̀ Lárúbáwá wọ́n ní baba ńlá problem nípa fífọmọ lọ́kọ ọ̀pọ̀lọpọ̀ gbéyàwó láwọn agbọ̀n bìkan nílẹ̀ Lárúbáwá kò lè wáyé látọ̀dọ̀ ọkùnrin kan sí gbogbo obìnrin yòówù tó bá wù pẹ̀lú májàmú pé mùsùlùmí ló fẹ́ mùsùlùmí bó ti sì lè wáyé ni pé nínú ìlàrógódó mọ̀lẹ́bí ẹyọ kan ni láti máa fẹ́ra wa ọmọ ẹ̀gbọ́n yóò fọmọ àbúrò ọmọ àbúrò yóò fọmọ ẹ̀gbọ́n bàbá àdàbúrò àbẹ̀gbọ́n bàbá kò bá jábúrò abẹ́gbọ́n àyà bí ṣe máa rotate ni torí ọ̀rọ̀ kàfáà yìí sọ́kájú ẹ̀ kìí ṣeré lọ́dọ̀ lárúbáwá Islam òun ló ń ba gbogbo ice block yẹn jẹ́ àwọn sọ pé bóyá kọ̀bílà tiwọ̀tiwa Utaybi ni Utaybi yìí tó o bá ti lè fẹ́ ọmọ àbúrò mi àbọ̀mọ ẹ̀gbọ́n mi ọmọ àbúrò bàbá mi abọ́mọ ẹ̀gbọ́n bàbá mi ọmọ àbúrò ìyá mi abọ́mọ ẹ̀gbọ́n ìyá mi gbàgbé ẹ̀ àjẹpọ̀fẹ́ níyàwó láyé rẹ̀ nísìnyí wọ́n jẹ́ Utaybi ọwọ́ afẹ́fẹ́ áwòfí gbogbo ẹ̀ fífí náà ní parí rẹ̀ <laughs> wọ́n lè sọ pé àbùkù ńlá bóun ni Utaybi ó sì fẹ́ Awfi bóun ni Awfi ó sì fẹ́ Utaybi àbùkù ńlá ni kò lè ṣeé ṣe láti ayédáyé àwọn baba ńlá wọn parọ́ ẹ̀pọ̀ rí wọn á fi mọ̀lẹ́bí ńlá lẹ̀ wọn á lọ fi ọmọ mọ̀lẹ́bí rondo wọn nírú pírọ́blẹ́mù yẹn dọ̀la torí ẹ̀ làwọn obìnrin ti máa ń dilẹ̀ tí wọ́n lé ńlẹ̀ tí wọ́n pọ̀ rẹ́gẹ́dẹ́ tí wọ́n lọ́kọ̀ọ́ so nínú tí máa ń fà nù pé ntí wọ́n ń kọ̀nsídà ntí ò yẹ kó jẹ́ pé là ń kọ̀nsídà ni wọ́n máa ń kàkùn làwọn máa fi ń lélẹ̀ sòtò bá gbà ń tẹ̀ láwọn ẹ̀kọ́ tẹ́sí Islam fi kọ́ wa nípa bá ṣe máa fọmọ lọ́kọ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ò ní lélẹ̀ iyì torí o lè má ti mà hmm, iyì ẹni tó bí ma pápá ọmọbìnrin iyì rẹ̀ ní káwọn ọmọ rẹ̀ kí wọ́n tètè máa rọ́kọ kí wọ́n máa lọlé ọkọ iyì rẹ̀ nu kò sí iyì àtàpọ́nlé kan fún ọ nínú káwọn ọmọ rẹ̀ ó lé ńlẹ̀ yóò dé level kan tó yẹ pé a ti padà wọlé yóò máa sọ ọ torí ìrònú tó máa rò lọ́sàn-án lóru ni pé àwọn ọmọ yóò ti rọ́kọ mú wa. àfi tí bàbá ń bá ti jẹ́ pé nǹkan rìn ni ẹ̀mí ò sí lára rẹ̀ ó tó ní téèyàn máa ti torí rẹ̀ jí téèyàn bá ṣe kìyàmù layl kó máa bẹ Allah àwọn ọmọ yìí ya Rabb bá mi pèsè ọkọ rẹ fún wa kì í ṣeré ọmọbìnrin ò dàbí ọmọkùnrin sáwọn kẹlòmíín náà àwọn ọmọkùnrin ó máa ń pé fọ́ọ̀tì tí ò ní múyàwó wá òun forty five gan wà tí wọ́n máa sìn tí wọ́n máa pé náà kò tí ì yá kò tí ì yá ẹ dákun ẹ̀yin ní ìsìn etí ò tí ì fẹ́yàwó nu yín àbí ètò ti fẹ́yàwó tó ń wáyàwó kejì wọ́n wá mọ ọmọbìnrin kan wá fún wa pé ọmọ ọdún mélòó ni náà rí wọ́n ló dẹ̀ ti wọ fọ́ọ̀tì pé a ẹgbẹ́ ìyá mi sọ̀n pọ̀pọ̀lọpọ̀ ó tù lẹ̀ ni torí rẹ̀ kóbìnrin ọpẹ́ ńlẹ̀ kò pé òbí. ńgbẹ bá wa sọ pé ya na náà Nigerian level yóò bá lẹ́yìn ọmọ yín wá rọkọ ọkọ tó wá rí wá jẹ kaba ṣé pé kaba náà yóò bá ní o àbẹ ẹkọ ni a kaba báwo ẹ dákun ṣé bí yóò bá làwọn náà yóò bá wa gbé kaba mẹlòmíwà kí ló ṣe kaba ẹlòmíì rọkọ wọ́n wá sọ pé èkìtì ah, mm, dákọ̀ bòmí yorùbá sí yorùbá nù o mùsùlùmí ló mú wa o wọ́n á ní kíni èkìtì báwo ah, rárá ondo ni ọmọ àwọn máa jaja ṣé gbogbo wọn ní jaja ni wàláì mùsùlùmí mùsùlùmí ok ó tún á màlúù yìí wọ́n á ní ẹ ìfẹ́ wo wá ní sè ṣùmẹ̀kà ni ah no yọ òun tàka sórí abẹ́rẹ́ ìjọba máa ń se drama bá òun tàka sórí ok tẹ àwọn tí ń ṣe ṣú ọba máa ṣe ṣú kí làwọn máa wọ. la ilaha illallah ajaja kó tún ajẹ pọkọ tó mú wa ọmọ jẹ̀bú ni ní yorùbá level la ilaha ẹ ṣe bí jẹ̀bú ọ̀pọ̀ àwọn ọlọ́mọ ni wọ́n lè ní ah no mẹ́jẹ̀jẹ̀ ń gbọ́ mẹ́jẹ̀ ń gbọ́ wàláhi musiba àwa máa ti torí rẹ̀ ọmọ lè pẹ́ ńlẹ̀ ìfẹ́ lè sì ti wà nínú ẹ̀mí ọmọ pé ẹni tó ń sáfẹ́fẹ́ nù wọ́n mọ̀ wá fìyà jẹ ọmọ lórí pé ń tọ́ ń fi hàn níjẹ́ kọ́wọ́ rẹ̀ ó tó báwo wá ni tí yorùbá bá lọ máa Haúsá wá pé ló ń fẹ́ fẹ́ àbí ibo ibo yìí jẹ́ mùsùlùmí pé àmú mm, mm, mm, èmi ò lẹ́nugun ẹ̀yin kọ̀ ọmọ ẹ̀yin lọ́fẹ́ lọ sẹ́nugun wọ́n ní kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ so gbogbo irú àwọn nǹkan à ń fi ń dìlé ara wa wọ́n fi bá tọ̀pọ̀lọpọ̀ ọmọ jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ padà lé ńlẹ̀ pàápàá jùlọ àǹfààní ọkọ ni. Okoni, ó lè mọ wàhálà tún wá fọ́pọ̀lọpọ̀ àwọn obìnrin ó lè jẹ́ kan náà ni yọ padà wá dẹni tá à ń fi ń bẹ àwọn èèyàn sọdọ abẹ àkápè wọ ní ìsìn ìyàwó rẹ wọ́n fi bẹ ọ ni yọọ máa gbọ́ tàn àbí òní gbọ́ tàn láéláé níjọba ti ṣèèsì tó gbáwo tó fọ́ kọ́ọ̀pù lọ sọ pé ara rú rẹ nù. No yìí sì sọ pé wọ́n fẹ́ ọ wọ́n máa kùtà fún ni ẹni tó wá rí tó fẹ́ fẹ́ kí ló dé tẹ̀ jọ fẹ́ tó bá pé ibì kan ló kù díẹ̀ sí ẹ ṣàlàyé fọmọkùnrin yẹn kó nà ọ́ ṣàtúnṣe ara rẹ̀ nítorí pé gbogbo wa pátá ni mọ́kàndín kò sẹ́ni tó pé sòtẹ́ bá pàkíyèsí rẹ̀ nǹkan báyìí nǹkan báyìí sóò lè ṣàtúnṣe rẹ̀. ẹ pàkíyèsí àwọn òbí rẹ ẹ ràn ọmọ yín lọ kó tún nǹkan báyìí nǹkan báyìí sí ah, gbogbo wa náà á mọ ara lọ láéláé ni tọrọ ọmọ tìyín náà wà ya ẹyin náà bá tìyín pàdé torí ẹ mọ́mìnì sí mọ́mìnì ọmọ ìyá ni wọ́n jẹ́ kódà tó bá ṣẹlẹ̀ pé ẹ̀ ní padà fọmọ fún ẹ mọ́kàn kàn kọ́ ní kíkọ́ pé akórìíra rẹ̀. ẹ fi hàn pé ah torí àwọn àdí pàtàkì tó ṣe pé a lè má lè láǹfààní àti ṣàlàyé wọn fún ọ ìní ò ní jẹ́ kí nǹkan tó wá wáyé ó ṣe ṣe a máa ń bẹ Allah kó jẹ́ kó rí ìyàwó alálùbáríkà tínú rẹ̀ ó dùn sí tínú tí ẹnu ó sì dùn sí ọ ẹ dákun ṣé yóò ní inú rẹ́kọ́ọ̀dù pé olórí ibú bàbá wọn kò ní ní inú rẹ́kọ̀dì because bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe kọ̀ fún pé ẹ̀ ní fọmọ yín fún ọ̀nà tó dáa ni ẹ gbàgbé pọ̀ mọ́ ẹ̀yà yín ni nínú ẹ̀sìn Islam innamal mu'minuna ikhwa olùwẹ̀lẹ́dàá tó sọ pé wal mu'minuna wal mu'minatu ba'duhum awliya'u ba'd àti mọ́mìnì lọ́kùnrin àti mọ́mìnì lóbìnrin apá kan alárànṣe ni fún apá kejì àìsọ̀ tara wa torí ẹ̀yìn Islam tó pa wá pọ̀ ńlọ ẹ̀ka mójútó kìí ṣe gbogbo ntí ọ yà wá gbogbo ntí ọ yà wá nbí kọ́ máa ṣe bídíà kan kọjá pé ńlọ ohun rí má yọ yà wá ni àmọ́ Islam yìí eléyìí tí Allah fi rán nàbì sallallahu alaihi wasallam ní ìbámu pẹ̀lú bá nàbì ṣe ṣàlàyé rẹ̀ àti báwọn sàhábà ti ṣe lò ibi tó rí rẹ̀ wà nù kò síbi tó ti rí mùsùlùmí láyé tó bá pé islam gidi ní bá ń ṣe wàá rí i pé kò sí nǹkan tó yá yìí ó rí i pé bó ń ṣe ń ṣe làwọn náà ń ṣe bó ń ṣe ń ṣẹ̀sìn làwọn náà ń ṣẹ̀sìn àgbọ́yé tó ní nípa ẹ̀sìn làwọn náà ní kí ló ní dunnú sí torí ẹ̀ àwọn mọ́mìnì lọ́kùnrin àti lóbìnrin wọ́n yìí ṣọ̀tá ara wọn alárànṣe lápá kan wọ́n jẹ́ fún apá kejì. فاستجاب لهم ربهم أني لا أضيع عمل عامل منكم من ذكر أو أنثى بعضكم من بعض àti nínú apá kan yín lápá conditions á ní kí وقال صلى الله عليه واله وسلم لا فضل لعربي على عجمي ولا لعجمي على عربي ولا لابيض على اسود ولا لاسود على ابيض الا بالتقوى الناس من ادم وادم من تراب الامام احمد لقب جاري النبي صلى الله عليه وسلم ó lájùlọ kan ò sí fún lárúbáwá kan lórí ẹni tí èsè lárúbáwá tó fi wá máa sọ fún ẹ pé pánumọ́ lárúbáwá làwà lárúbáwá bá o kí wọn á lọ láti lárúbáwá ní lórí ẹni tí èsè lárúbáwá mo rò pé yé wa ọ̀gá wa ló ń kọ́ wa lẹ́kọ̀ọ́ yìí torí pé ẹ bá pé Islam wa ma arsalnaka illa rahmatan lil alamin aràn sí gbogbo àgbáńlá yìí ni wọn àti ìran ìránṣẹ́ kan sí gbogbo àgbáńlá ayé ṣáájú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí ẹ̀sìn yẹn tó bá wá jẹ́ ẹ̀sìn ẹlẹ́yàmẹ̀yà kó níran ọmọràn kélédè ọmẹdè kó nílò ọmọlù káláwọ ọmáwọ wàláhì kò ní jẹ́sìn gbogbo ilé torí pé inú téèyàn kórìíra jù láyé ó ní kí wọ́n tẹ́ńbẹ́lú èèyàn látàrí èdè èèyàn látàrí àwọ̀ èèyàn látàrí ìran èèyàn látàrí ìlú èèyàn tí irú ìmọ̀ tẹ́ńbẹ́lú ẹni pẹ̀lú àwọn nǹkan wọ̀nyí bá ń bẹ nínú Islam wàláhì Islam ò ní jẹ́sìn gbogbo àgbáńlá yìí ti racism ti máa ń bẹ nínú Islam kò ní jẹ́sìn gbogbo àgbáńlá yìí torí ẹ̀ níjọ́ tí. Ti sàábì kan tó sọ fún Bilal wípé ọmọ obìnrin dúdú tó fi àwọ̀ rẹ̀ tó fi bù anabi sallallahu alayhi wa sallam sọ fún un ní anta mur'un fika jahiliya ìsí ayé ojú dúdú ń bẹ lára ẹ sọ abẹ yọ gbádùn mọ́. ó wàá sọ fún bìlà ó ní jẹ́ gbé ẹ̀kẹ́ mi sílẹ̀ kọ́ tẹ́ kọjá kó fi lè jẹ́ ẹ̀san mi lórí èdè tí mo pè wọ́n bìlà ló ní èmi ò lè tẹ́ ẹ̀kẹ́ ọmọ ìyá mi mùsùlùmí tó bá jẹ́ pé kó níran ọmọràn rẹ̀ ọmọdé rẹ̀ kó nílùú ọmọlú rẹ̀ káláwọ̀ ọmọwọ̀ rẹ̀ ọba wa nu Islam. wàláhì kò ní jẹ́sìn gbogbo àgbáńlá yìí kò ní jẹ́sìn gbogbo àgbáńlá yìí tó bá jẹ́ pé wọ́n dá sọ̀kalẹ̀ lẹ́sìn àwọn kan àwọn kan yàtọ̀ ni làwọn yòókù wa rọrí wọ̀ pé ibẹ̀ láwọ̀ ń tú láàsì yes racism ọ̀wà ń bẹ gẹ́gẹ́ ń ṣe ń rí ní ọ̀dọ̀ àwọn nàṣọ́ra gẹ́gẹ́ sì rí lọ́dọ̀ àwọn yahudi tó bá jẹ́ pé ẹ bá nífura ẹ rí i pé tí òyìnbó kan tó bá lọ sí church àbó lọ sínágọ́gù ṣé pẹ̀lú àwọn àyọ̀ anas ní ó ni àbí ní high table high chair àbí pẹ̀lú àwọn àyọ̀ anas high chair ní ó jókòó kí ló fà torí tẹ́lẹ̀ náà oníkálukú wọn nǹkan ti dàrú ma lọ ta ni wọ́n fi nǹkan yìí sí àwọn dúdú wa gan àwọn náà ń wò pọ́dọ̀ òyìnbó ló ti wá sá òyìnbó náà mọ̀ pọ́dọ̀ àwọn kọ́ ló ti wá ọmọ Israẹli ni wọ́n rán anabi Isa àti anabi Musa sí àwọn làwọn kan pé túláàsì ní táwọn fẹ́ ṣe nù ẹni tó sì mú nǹkan wá dọ̀ wọn yọ mọ̀ ń pa rẹ̀ jù wọ́n lọ àwọn wá fún wọn lọ́lá lórí ara wọn nísìnyí àwọn pé láti Mẹ́kà. lànàbì sallallahu alaihi wasallam ti wá alimadina ló gbé títí tó fi kú àwọn ìlú ńláńlá méjèèjì tó ju gbogbo olúlé ayé lọ làlùkùránì ti ń sọ̀kalẹ̀ ara maka kan wá wá nìsí ara madina kan wá wá nìsí láwọn aṣọ pé gbogbo yẹn súnmẹ́yìn yẹn súnmẹ́yìn sheikh ni ó dùn wájú sheikh kọ ọ sálù àlàpẹ dákun tó ń bi táyé bá tán síta àwọn mùsùlùmí kí ni wọ́n jẹ́ innamal mu'minuna ikhwa torí tó bá pé discrimination yẹn náà bá fi ń ṣe islam akramakumullah wàláhì kò ní jẹ́sìn àgbàlá yìí torí àwọn universities tí wọ́n ń gba gbogbo ọmọ lóríṣiríṣi ara tí wọ́n fẹ́ bírèkì nu dúró lè wá lórí àwọn ọmọ míì pé ẹ̀sìn tiwa lélẹ́yìí kí lè wá bá wa ṣe sí ọmọ lárúbáàmì lè máa ronú bẹ́ẹ̀ ọmọ lárúbá mi kọ́ ọmọ kété ìbá sí karamba nígbà kí ló gbé yín tẹ́ wọ́n á pé dé wá tẹ́ wọ́n kò yé ọ ẹ̀sìn tiwa lélẹ́yìí sédè bàbá rẹ ló rò pé àwọn ń ni àwa wá ń pé dé ẹ̀sìn Islam torí ẹ̀ irú àwọn ilé ẹ̀kọ́ wọn yẹn iṣẹ́ ńlá ni wọ́n ń ṣe nísìn wọ́n lè sọ pé yunifásitì ní kùlíyàtul Qur'an àwọn ọmọ tó ń hàl Qur'an ń bẹ́ẹ̀ gbogbo wọn lọ hal quran kó tó wọ kulliyatul quran ẹ fún wa lórúkọ ọmọ mẹ́wàá láti kọ́ńtínẹ́ǹtì kọ̀ọ̀kan tó nígbà tó bá kó gbogbo ọmọ mẹ́wàá wá yẹn fún wa wọ́n wá select ẹ̀yin yìí ẹ̀yin wà fún asuba ẹ̀yin yìí ẹ wà fún maghrib ẹ̀yin yìí ẹ wà fún asr ẹ̀yin yìí ẹ wà fún isha àmọ́ sọ̀látò dọ́hùr olórí yunifásitì ni ó ṣe ìmáàmù fún wa ṣé ẹ mọ̀ pé ibi tó lórí yunifásitì ń dúró nìwọ náà fẹ́ dúró yóò máa bíríkì ẹ̀yàmẹ̀yà tó bá fẹ́ wà nù rẹ̀ kò ní ràn ọ́ màrán kélédìí ọ̀mẹ́dẹ̀ káláwọ̀ ọ̀máwọ̀ tó bá fẹ́ wọnú ẹ̀mí ẹ̀ àṣẹ gbogbo wa nínú Islam nǹkan kan náà ni wa nínú sáfù ibi táyè bá tán ẹni kálukú ó dùn sí i gbogbo ẹtọ́ bá kọ́ débi kan ní odò mbẹ ọ̀rọ̀ pé ẹ̀yẹ bọ́yìn ẹ̀yẹ áfíríkà ìwà ẹ̀tẹ̀ ti fẹ́ràn ah, kẹ́nìkan sọ wò kẹ́nìkan sọ wò láwọn fakọ́lítì kọ̀ọ̀kan tó yẹ pé mọ́sálásí tún wà ní fakọ́lítì kọ̀ọ̀kan tó yẹ pé sọ̀látò dọ̀họ́r ibẹ̀ ni gbogbo èèyàn ó ti ṣe tó fi dórí ẹni tó jẹ́ amídùl kòlìyà ọ̀gá àgbà fún fakọ́lítì ibẹ̀ ni gbogbo wọn ó ti ṣe sọ̀lá. So títí láyé olórí faculty òní wá sí lè má mu nínú àwọn student wọn ti yàn wọn wá yan nìkan náà àwọn dúdú pé ọlọ́mọ ṣe má la ilaha illallah torí ẹni tí máa ń rò lẹ́mìí rẹ̀ pé àwọn superior àwọn superior kọ kí ni jẹ́bẹ̀ torí pé ara ẹ̀kọ́ tá a kọ̀ nù so kó lè bá a mọ̀ pé àti dúdú àti funfun àti kò dúdú kò funfun gbogbo wọn kọ́ ikhwa so irú rẹ̀ ṣẹlẹ̀ nígbà tá a wà ní four hundred level kulliyatu sharia wọn ní kí n máa ṣe lè máàmù èmi ni mo sọ̀rọ̀ adúdú yìí láàrin gbogbo àwọn èèyàn tí àjọjẹ ọmọ sùkúlù tó tí n bá dìde wọn gbọ́dọ̀ ṣe kọ́ mọ́ kẹ́ máa wò ẹni tó sì sẹ̀kọ́ mọ̀ ọmọ Saudi ni òṣìṣẹ́ tún ni tó bá ti rí túmọ̀ dìde báyìí ó sẹ̀kọ́ mọ̀ ń sì bọ́ wájú ń sè máa àtàmídù àtàmídù àti gbogbo olùkọ́ wa kí ni mo á já má tí wọ́n fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ni kémi ó tó dé four hundred level ẹnìkan ni wọ́n fi sí oní ìsọmọ Saudi ńgbà tẹ́mi lọ ẹnìkan wọ́n tún fi sí ẹ̀kọ́ yẹn ó ń bírèkì ẹ̀yàmẹ̀yà ìrànmọ̀ràn èdèmẹdè awọmọwọ èyí tí ń bá wa jà gbogbo bíkíbi tá a wà ẹlòmíràn rò pé Islam ẹ̀sìn haúsá ni haúsá kìnnì sáwúsá là nàbì ni. ẹ rí i pé wọ́n fi léyìn náà wọ́n fi lé ọ̀pọ̀lọpọ̀ jìnnà sẹ́sìn Islam yíbo wa máa sọ fún ọ pé òun ò lè ṣe Islam yẹn it is the religion of the Hausa people tó wọn lérò pé ẹ̀sìn haúsá ni haúsá mi náà gọ̀ wọ́n mọ̀ pé a ah, àwọn táwọn jẹ́ mùsùlùmí bàbá mùsùlùmí bàbá ńlá mùsùlùmí bàbá ńlá bàbá ńlá máa kánṣu ó dorí bàbá káfírì torí pé wọn ò bí ọ ní mùsùlùmí láti pìlẹ̀ rẹ̀ láǹṣẹ́ ń sọ pé tíwọ́ ọ̀bá jẹ́ káfírì rí o ti jẹ́ káfírì rí lára bàbá rẹ̀ bọ́ọ̀bá jẹ́ lára bàbá rẹ̀ lára bàbá bàbá bàbá rẹ̀ tó o bá jẹ lára bàbá bàbá bàbá bàbá bàbá bàbá ọ padà dórí bàbá káfíìrì paraku. àwọn lárúbá nǹkan bàbá ńlá wọn kọ kèfèrí gan làwọn náà kólú ẹlẹ́dàá wo tó sànù wọn pẹ̀lú islam torí islam kò é ṣe èdè ẹ̀yàmẹ̀yà torí tẹ bá ti fi ẹ̀yàmẹ̀yà bọ́ ẹ fẹ́ límítì spread rẹ̀ nù. No islam gbogbo ẹni tó bá ti ṣe ni mùsùlùmí kò fún ẹnìkan lọ́lá lórí ẹnìkan pé nítorí pé ọba jẹ́ lárúbáwá àbí torí pé ìwé bá ṣe lárúbáwá abadan abadan so ara ti islam fi spread gbogbo ayé nu ẹni tí ọmọ ń pa rẹ̀ òní wọn ti síwájú wọ́n ṣe ìwádìí kan nípa àwọn olùmọ̀ ńlá ńlá ńlá ńlá ńlá ẹ̀sìn islam láyé látijọ́ tí islam ti bẹ̀rẹ̀ wọ́n rí i pé ètò pọ̀jù nínú àwọn èsì lárúbáwá kí ni tó prompt wọn tí wọ́n fi ṣiṣẹ́ ribiribi fún islam bẹ̀ torí pé islam kò mẹ̀yà kò mẹ̀dẹ̀ kò mọ̀ràn gbogbo ẹni tó bá ti ṣe islam ó ní mùsùlùmí wọ́n yìí sì pààyàn lé nítorí pé ó ní mà àmọ́ nítorí pé ó jẹ́ lárúbáwá wọ́n pọ́nlé nítorí pé ó nímọ̀ èdè yóò wù ó bá jẹ́ ìran yóò wù ó bá jẹ́ bẹ́ẹ̀ làwọn mùsùlùmí wà alimami Bukhari kì í ṣe lárúbáwá alimami Muslim kì í ṣe lárúbáwá alimami Nasa'i kì í ṣe lárúbáwá Abu Dawuda kì í ṣe Abu Isa Tirmidhi kì í ṣe lárúbáwá Ibn Majah Al-Qazwini kì bẹ́ẹ̀ làwọn imam imam khawarizmi kì í ṣe larubawa èyí tó gbé ọ̀lùjẹ́bùrà àbí kìíní kan máàsì tẹ́ǹkà tó gbé wáyé kì í ṣe larubawa so gbogbo àwọn olùmọ̀ ńláńláńláńlá nínú islam torí à ń pè ẹ̀yin náà ẹ kẹ́kọ̀ọ́ ẹ wá kẹ́yìn náà ṣiṣẹ́ fẹ́sìn islam islam ò fi tèdè ṣe kò fi tẹ̀yà ṣe kò fi tìran ṣe nínú àwọn áfíríkà yìí àwọn olùmọ̀ńláńlá wọ́n jáde táwọn náà dákún ìlọsíwájú mà nínú ẹ̀sìn Islam torí rẹ̀ àwa náà lára lẹ́kùn títì káwa náà ká gbìyànjú kò sí ọlá kan fún lárúbáwá lórí ẹntì èsì lárúbáwá àwọn kéde ńlá tànàbí ti ṣe ni wàláhì tó jẹ́ sábàbí ńlá tí Islam fi spread torí kò sẹ́nìkan tí ń fẹ́ kí wọ́n pò wọ́n jámà kankan torí kọ́lọ̀ rẹ̀ torí èdè rẹ̀ torí ìlú rẹ̀ abẹ̀dẹ̀ kò sí ọlá fún lárúbáwá lórí ẹni tí èsì lárúbáwá gẹ́gẹ́ bí òsè sọ́lá fẹ́ni tí èsì lárúbáwá lórí lárúbáwá wàlẹ́ àbíyábọ̀ alẹ́ ẹ̀sùwàd ọlá kan ò sí fẹ́yàn funfun lórí èèyàn dúdú wàláàlì aswada alẹ́ abiyọ̀ kò sì sọ́lá fẹ́yàn dúdú lórí èèyàn funfun allahu akbar wọ́n lẹ́sẹ̀ máa ń fíìlì tẹ́ bá lọ lóyìnbó ìwọ tó ń tòwé rẹ lọ́wọ́ ó fún aróyìn tó bá dán àwọn tó ti dán wọn ò lè sọ fún ẹ òyìnbó generally díẹ̀ nínú wa ló consider pé èèyàn làwọn tí wọn kì í bá ti ṣe funfun ọ̀pọ̀lọpọ̀ nínú wa àwọn máa ń wò ó wípé àwọn ẹni tí kì í bá ti ṣe funfun yẹn bí ìgbà tí àsìdá ni wọn kì í tún ṣe pọ̀ wọ́pọ̀ funfun because funfun èyí tí wọ́n ń pè funfun kì í ṣe funfun dúdú lèyìn òyìnbó ka gbogbo wọn kún gbogbo àwọn Asia yẹn gbogbo China gbogbo àwọn wọn ti pè eh, Japan tó fi mọ́ gbogbo àwọn Thailand tó fi mọ́ gbogbo àwọn Malaysia tó fi mọ́ gbogbo àwọn Indonesia tó fi mọ́ gbogbo àwọn alárúbáwá yẹn tó fi mọ́ gbogbo India Bangladesh Pakistan eh Sri Lanka gbogbo wọn yẹn dúdú ni wọn bẹ́ẹ̀ lóyìnbó ń sírò dúdú ta lè yan funfun ó funfun bí ó funfun gbó ẹ̀yìn jùlọ ó sì jẹ́ ti mùsù àwọn eléyìí ni wọn kà kún ẹ̀yìn funfun torí rẹ̀ racism ni wọn fi ń bá àwọn èèyàn yòókù ṣe ìwọ gan tó kórìíra ara rẹ kí ló gbé ọ wá lò yìí àwọn tí wọn ti wà lọ́ọ̀ni kò bi léèrè tẹ bá fẹ́ jọ lift jẹ́ pé ọ̀lọ́ ti kọ́kọ́ wà nù lift táwọn òyìnbó ń bá rí ọ wọ́n lè pa àwọn wọlé just you can go you can go so àwọn ò lè bọ́bọ̀ wọ lẹ́yìn náà sẹ́bẹ̀yìn náà mọ̀ sẹ́bẹ̀yìn rí ń dánsẹ́ fáwọn ọmọ bọ́ọ̀lù abẹ́rẹ́ rí ni àwọn ọmọ tí ń gbá bọ́ọ̀lù yẹn ẹ̀rí tí wọ́n mọ̀ gẹ̀dẹ̀ lọ́tọ́ wọn ti ọ̀bọ ọ̀ wá gbọ́ gẹ̀dẹ̀ sẹ́mi kọ́ ọ̀bọ fẹ́ràn ọ̀gẹ̀dẹ̀ ọ̀gẹ̀dẹ̀ púpọ̀ sá so ojú tán fi ń wo àwọn ọmọ áfíríkà sùn àwa wí tán nílùú òyìnbó lọ fẹ́ kú sí ọgbà ó rí bí wọ́n sì máa wọ́n sì máa bọ́ sí pẹ̀lú ẹ̀yàmẹ̀yà kò sí ọlá fún funfun lórí dúdú kí ló fẹ́ fi pọ̀ da jù wá lọ. akérèmọkùnmọ́lá gbogbo àwọn ilé ẹ̀kọ́ láyé kódà kó ṣe ní England kó sí ní amẹ́ríkà australia canada ẹ rí i pé tí wọ́n bá dálẹ̀ tí wọ́n bá tún tún sà tí bá ṣèdánwò fún gbogbo student táwọn òyìnbó yẹn náà wà nù rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ dúdú ló máa ń gbé gbogbo wọn kí wọ́n lè fẹ́ fi sọ pé ẹ dájú àwọn dúdú náà lọ síbẹ̀ ẹ gbọ́ láìpẹ́ yọ ọmọbìnrin kan ọmọ nàìjíríà tó ṣe first class ní Oxford University ní London abẹ́yìn ọ̀gbọ́ abẹ́ ń sùn ni. ah ya ya dudu ni ní ní Oxford University ní London yẹn na university kan wà tọmọ Nàìjíríà jẹ visi wọn ẹ gbọ́ rí ọmọ yibo tó jẹ visi mbẹ bó tilẹ̀ jẹ́ pé ọmọ yibo ni ńgbà tán so eléyìí túmọ̀ sí àwọn èèyàn dúdú wọn ní làákàyè pọ̀ ọ̀pọ̀lọpọ̀ wà ní àwọn ìlú wa. kí Allah ṣàánú wa ni wọ́n yẹ wọ́n yẹ sàǹfààní lára àwọn ẹni tàǹfààní bá wà lára wọn pa gbogbo tálẹ́ǹtì mọ́ ọ́la wọ́n lè sọ pé àwọn ò nídìí rẹ̀ òun tún ra jáde ẹni tẹ́ rí tí ò jáde ọmọ lọ́pọ̀ wàláì ọ̀pọ̀lọpọ̀ ló dè wọ́n malẹ̀ wáyé àwọn èèyàn ti tu ni láwọn lárúbáwá yìí lọ. títí dá Saudiya Kuwait Qatar Sudan àwọn dúdú yìí iná lẹ́rìí tí wọ́n ń gbá wájú gbogbo èèyàn nínú ẹ̀kọ́ ok gbogbo eléyìí kò fún yín lọ́lá lórí lárúbáwá kò fún lárúbáwá náà lọ́lá lórí tìyín náà. annas illa bi taqwa nkẹyọ kan téèyàn fi lè ju ẹlòmíì lọ ní ìpáyà Allah abẹ Allah kọ́dákun kó má jẹ́ kí ìpayà rẹ̀ ó nínú ọ̀rọ̀ wa. annasu adam àwọn èèyàn gbogbo èèyàn àtàrà adam àwọn ti wá èèyàn ni wá èèyàn làwọn yòókù adam ni bàbá wa wà ádámù min turab látàrí ìpè láti dá adam ìpìlẹ̀ bàbá ẹni ìpìlẹ̀ ẹni ni ìpìlẹ̀ bàbá ńlá wa nípìlẹ̀ gbogbo àwọn ọmọ àtàrà ọmọdọ́mọ rẹ̀ tọ́ lóluwà fi sọ pé minha khalaqnakum wa fiha nu'idukum wa minha nukhrijukum taratan ukhra látàrí ìpè láti dáyìn inú ìpè ládáyìn padà sí gbọ́dọ̀ bá tún dídá mi àti inú ìpè náà láti tún yọ jáde tó kí ló fẹ́ máa ṣe fáàrí sáwọn èèyàn sí kí ló fẹ́ máa wóra rẹ sí kí ni ìjọra ẹni lójú fi kí ni dán láàmú sí kí ni gbéraga òfò tó ń bá ka kí lọ jámá kí lọ jámá tẹlómi ọ̀jámá kí ló ń pera rẹ tẹlómi náà dé bẹ́ẹ̀ ẹni tẹ́ bá ti rí tí ń ṣègbéraga àwọn èèyàn lásán tí ọ̀jámá kankan ni torí pé àǹtọ́ fẹ́ máa ṣègbéraga sí èèyàn bíi tiẹ̀ náà ni ntí mú ni ga lọ́dọ̀ Allah ìpáyà Allah ni ntí ó sì lè hàn sí wa ni. so yẹ kí gbogbo wa ká máa dùn ká máa sáré mi náà fẹ́ ni ìfẹ́ gbẹ̀yìn kí wọ́n á lọ fẹ́ bí fàárì ọkàn ara sọ kan three thousand ni wọ́n ń ta ọ̀pá rẹ̀ ọwọ́ àrọ̀pá mẹ́rin èlò twelve thousand so eléyìí sì wọ aṣọ tó yẹ kí àtòkè àtìlẹ rẹ̀ three thousand ni ọwọ́ àṣàpá báyìí ọ̀ gbádùn ọ̀ gbádùn aṣọ wọ aṣọ ọ̀ranù ṣe náà ló fi wá wò dájọ́ ẹlòmíì lọ àbọ̀ ń torí pé mọ́tò tiẹ̀ twenty million ni mọ́tò tẹ́lẹ̀ yìí báyìí one point five ni àwọn àti fífín fífín kó lọ́nà kó lọ́nà wọn wọn ṣe títì nítorí irú rẹ̀ táà ni wọ́n ṣe fún kọ́lá àwọn tó ṣe fọlọ́kadà so gbogbo gbéraga yẹn kò sọyàn dín kankan yìí máa sọyàn dèèyàn tó bíntín ni lójú àwọn èèyàn tó anabi sallallahu alayhi wa إن آل بني فلان ليسوا لي بأولياء إن أوليائي المتقون حيث كانوا وأين كانوا anabi sallallahu alayhi wa sallam nu hadithi yìí tí imaamu bukhari àti muslim tí wọ́n gbé jáde àwọn ọmọ àwọn alágbájá wọn kì í ṣàwọn èèyàn mi o dípò pé wọ́n mọ wá fira wọn ti sọ́dọ̀ mi. So àwọn ta làwọn èèyàn mi àwọn olùpáyà Allah níbi kíbi àtàyè yòówù tí wọ́n bá wà láyé àwọn èèyàn mi ẹyọkan ni wọ́n àwọn ẹni tí wọ́n máa ń páyà Allah fàwa náà bó ṣe yẹ ká rí nu ká máa kó gbogbo mùsùlùmí èèyàn wa ni kò bá jẹ sábàrúmá kò bá jẹ kòtòkòlì kò bá jẹ àwé kò bá jẹ àǹgáàsì kò bá jẹ́ tv kò bá jẹ́ jarawa kò bá jẹ́ gala kò bá jẹ́ doma kò bá jẹ́ gara kò bá jẹ́ tapa kò bá jẹ́ yorùbá kò bá jẹ́ hausa kò bá jẹ́ ibo larubawa russia china japan english whatever ń ló lè jẹ́ kọ́sà ti jẹ́ mùsùlùmí àwọn ọmọ ẹ̀yà wa ni níjọ́ tó bá ti wà bẹ́ẹ̀ ọmọ kó àwọn ọmọ ìyá rẹ̀ pọ̀ àwọn ọmọ ìyá rẹ̀ pọ̀ àmọ́ tó bá ti síbẹ̀ ó rí i pé èèyàn tó ní wọn ò ní ju bíntín báyìí lọ torí àwọn tán bá jẹ́ pé racism ń dà wọ́n láàmú mélòó ni wọ́n wọ́n máa ń kéré àwọn nationalist nílùú òyìnbó nìsí àwọn kan wà tó pè nationalist àwọn tó jẹ pé ìlú wa la dì mú ìlú wa la wo wọ́n mọ́ a lè jẹ́ kí àtọ̀rìn wọ́n wà rìn wa a lè jẹ́ kátọ̀rìn wọ́n àtọ̀rìn wa kó rí ìlú ìgbé lálàáfíà a lè jẹ́ kátọ̀rìn wa kó máa rówó kójọ ń lu yìí ká má dàlámù. wọ́n wà ní gbogbo European country wọ́n wà lamẹ́ríkà náà àwọn ni máa ń fojú àlejò rí mà tó gbogbo àwọn eléyìí kì í sọ èèyàn rẹ mélòó ni wọ́n lẹ́gbẹ̀ẹ́ ọmọ àlùyìn wọ́n kéré àmọ́ àwọn ni gerugudu ti dáná láàmú àwọn ni ẹ jẹ́ kí àwọn ìlú yẹn ó ṣe gbé fáwọn àlejò àwọn èèyàn ara ẹni mùmínì àwọn èèyàn ara ẹni mùsùlùmí kò síbi tó dé láyé tó bá mùsùlùmí kò síbi tó wọ̀ tó rí mùsùlùmí alhamdulilah sọ eléyìí jẹba àwọn. anabi sallallahu alayhi wa sallam nínú sunan Tirmidhi. أن إذا جاءكم من ترضون دينه وخلقه فأنكحوه tẹni tẹ yọ́nú sí ẹ̀sìn àtiwá rẹ̀ bá wá bá yín tọrọ àti fẹ́ ọmọ yín níyàwó ẹfọ ọmọ yín fún un níyàwó illa taf'alu tẹ ẹ bá kọ̀ láti ṣe bẹ́ẹ̀ takun fitnatun fil ardi wa fasadun kabir àrítóyọ ṣẹlẹ̀ lókè pẹ ìbàjẹ́ ńlá ó sì ṣẹlẹ̀ fìtínà ṣẹlẹ̀ níìsín ọmọ ti fẹ́ràn rẹ̀ kí ló dé tẹ̀ ní fi wọ́n fúnra wọn sẹ́wọ̀n pé ńgbà tẹ̀yìn ọba fi wọ́n fúnra wọn olúwa ṣe zina léwọ̀ ó possible kí zina ṣẹlẹ̀ àbí ó possible ó possible ṣàṣeyàn Ni zina tọ̀ wá tí è ṣe zina àfàwọn díẹ̀díẹ̀ nínú àwọn èèyàn fìtínà ṣẹlẹ̀ nínú fìtínà tó lè ṣẹlẹ̀ ni pé ọmọ yín bìnrin ti ń kà yín kún ti ń pọn yín lé ti ń gbọ́rọ̀ sí yín lẹ́nu ó lè padà di pé kọ́ kà yín kún má kọ́ pọn yín lé má kọ́ gbọ́rọ̀ sí yín lẹ́nu má ń sọ pé tí ọba ṣẹlẹ̀ ó ọmọ tó ti nítìjú yọba yasa ọmọkùnrin náà tó ti gba gbogbo ọ̀nà pẹ́pẹ́ fúrú pẹ̀lẹ́pẹ̀lẹ́ láti wá tọrọ ọmọ yín tẹ́ ẹ sọ tẹ́ ẹ sọ pé ẹni fi fún ntí ntí gbẹgbẹgbẹ ntí wọ́n ti pè dérò rẹ̀ ọba dàkọ́ dà lọ́ba gbọ́mọ sálọ dẹ́mọ̀ pé ayé tún ti da ayé ẹ gbúrò ọmọ má ti fẹ́ ara fìtínà tí ó ṣẹlẹ̀ torí de eléyìí ti fẹ́ sí ẹ dákun ẹ ní fẹ́ ọmọ yín níyàwó ṣé sá ọmọ sì máa jẹ bọ́ ló mú wa lọ sọpọ̀ fẹ́fẹ́ mi kọ́ mo fẹ́ lọ́kọ sá sọtí ọlọ́run ọtẹ mi bẹ́ẹ̀sì ebi tí yín ni ká fi fún àmọ́ ẹ̀ wá ní fífún ká ẹ má ṣàdúrà fún wípé ẹ ntọ́ba tọ́ba bá ń bẹ̀ ìwọ lọ wà ṣé àdúrà lélẹ́wọ̀n àbí pè <laughs> ẹ ṣàdúrà fún pétọ́ à ń bẹ Allah kíbi ọ̀dà kọ́ gbà ọ́ ọlọ́run náà. wọ́n ní ẹ̀sìn àtiwà ẹ̀sìn àtiwà ẹ̀yọ́nu sẹ́sìn rẹ̀ ah mùsùlùmí ni ìwà rẹ̀ ìwà àwọn mùsùlùmí ni kìí ṣẹni tó dẹ́mà o àbí tó kamọ́fúlágì tẹ́pọ̀ daran burúkú ni tí wọ́n lọ gbáwó èèyàn dáadáa wọ̀ ẹ wádìí lọ́dọ̀ àwọn tó bá mọ̀ bóyá ẹ̀sìn màá sí wọ́n léèyàn dáadáa ni tó bá padà hàn pé èèyàn abú ni á sì tún ránṣẹ́ pé wọ́n ẹni tẹ́ pè léèyàn dáadáa dáadáa rẹ̀ la rí yìí o ha àwọn ọmọ kò níwà ń lọ́wọ́ kí lẹ jẹ́rìí fún síjọ́ bí ẹni tó ṣe pé torí wọ́n fẹ́ lọ yọjú ìyàwó ni wọ́n ṣe mú lẹ́yìn wọ́n á níbò lẹ́yìn jẹ́ sí ọ̀rẹ́ rẹ̀ la jẹ́ ó ti tó gba ọtẹ tí ń sọ rẹ ìgbà tí ń bọ̀ yìí náà la bẹ̀rẹ̀ sí sọ rẹ ọ̀rọ̀ wọn lọ́yẹ kẹ́ ẹ gbọ́ kẹ́ ẹ fi fọmọ lọ́kọ kò tí kò rí èèyàn mú lẹ́yìn kò rí èèyàn mú lẹ́yìn emergency level lélẹ́yìn tọ́ anabi sallallahu alaihi wasallam sọ pé ankihu aba hindin wa ankihu ilayhi anabi sallallahu alaihi sọ pé ẹ máa fọmọ fún baba hind ẹ sì máa fi ọmọ lọ́dọ̀ rẹ̀ ẹnìkan táwọn èèyàn dẹ́yẹ sí ni ipò kéré sí nọ́mbà wọn anabi sallallahu alaihi wasallam afẹ ba kọltsọ yẹn jẹ ẹ fẹ́ ọmọ fún ẹ fẹ́ ọmọ lọ́dọ̀ rẹ̀ gbogbo ntẹ kọsídà wúlò ṣé bọ́mọ ya inú ẹ̀sìn islam ẹ fẹ́ ọmọ fún ẹ fẹ́ ọmọ lọ́dọ̀ rẹ̀ anabi sallallahu alaihi wasallam fi zainab bintu jahsh alqurashiya ọ̀kan náà kureish lóbìnrin ẹ kó kureish à kureish ló ga jù nínú gbogbo lárúbáwá kureish ló ga jù nínú gbogbo lárúbáwá láti ayé john tó fi wá dá ìgbà tán bá èdè jẹ kureish ló ga jù ẹ̀gbọ́n tánàbí sallallahu alaihi wasallam al-a'immatu min Quraysh àwọn tí wọ́n máa sọ lórí Islamic nation títí láéláé inú Quraysh ni wọ́n ti máa wá obìnrin tó wá jẹ́ Qurayshiyya Zainab bintu Jahsh anabi fi fún ẹrú tọ́bọ́kùn lọ́rùn rẹ̀ Zaid ibn Haritha ẹrú anabi ni anabi ti bọ́kùn lọ́rùn rẹ̀ ó ti dọ́mà anabi fi Zainab bintu Jahsh ó fi fún Zaid sẹ́wọ̀n pé obìnrin náà ni Zaid padà kọ́lẹ̀ tànàbì fẹ́ so ẹ wo bí obìnrin yẹn ṣe ga lọ́lá tó anabi sì fi fún Zaid ibn Haritha Fatima bintu Qais. الفهرية القرشية أنا fi أسامة ابن زيد أما زيد zayd torí fatima yìí wá bá anabi sallallahu alaihi wasallam ó ní muawiya àti abu jaham èkíní kejì wọn kọnu fẹ́ sí mi pé àwọn fẹ́ fẹ́ mi anabi sọ pé sórí muawiya yẹn su'ulukun la mala aláìní kò sówó lọ́dọ̀ tí. Abu Jaham òhun tiẹ̀ pọ̀pẹ́ ìwọ̀n ní èjìká rẹ̀ gbogbo ìgbà ni máa rìnrìn àjò má fẹ́ ìkíní kejì wọn Usama ibn Zayd nìkan fẹ́ ó sì gbọ́ sànàbì Usama ibn Zayd lọjọ kan ẹrú ọmọ ẹrú lona je, jẹ nítorí pé ọmọ tẹrú bá bí ìgbà tán fún bàbá rẹ̀ lómìnira tán fún gbogbo wọn náà lómìnira ló tó jọmọ ànábì fi obìnrin kúrẹ́ṣì ó fi fún Usama ibn Zayd Bilal ibn Rabah ọmọ Áfíríkà ni ọmọ Habasha Ethiopia plus Eritrea nínú wọn ń pè ní Habasha tẹ́lẹ̀ nínú àwọn aṣojú tó fi ọkàn wa balẹ̀ gidi ní Bilal wa pé Islam yìí o ẹ̀sìn gbogbo àgbáńlá yìí Bilal ti wà lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam látọjú ayé anabi ọjọ́ olùpèpè fún sọ̀lá tó bá yẹ pé àránjú hàn lọ́wọ́ á ṣe àrùn ànábì sí gbogbo gbogbo àgbáńlá yìí tẹ̀yìn áfíríkà ti jẹ́ wọn ò bá lé àbí wọn nílé wọn lé torí rẹ̀ jọ́kàn rẹ̀ ọbalẹ̀ ó sí nọ́mbà mọ́ bilal ibn rabah ọfẹ àbúrò abdulrahman ibn ibn ibn auf abdulrahman ibn auf nínú àwọn quraish bilal fẹ́ àbúrò rẹ̀ tọ olùwẹlẹdàá ni at-tayyibatu lit-tayyibin wat-tayyibuna lit-tayyibat àwọn obìnrin tó dáa wọ́n jẹ́ tàwọn ọkùnrin tó dáa àwọn ọkùnrin tó dáa wọ́n jẹ́ tàwọn obìnrin tó dáa fankihu ma taba lakum minan nisa àwọn ìtọ́ bá dáa tó wù yín nínú àwọn obìnrin ní ká ẹ máa fẹ́ bí short kẹ́yìn ọjọ́ mùsùlùmí káwọn obìnrin náà sì jẹ́ mùsùlùmí. tó torí Ibn Qayyim oníta bá wà àwọn ìdájọ́ tá ànábì dá ẹni tí ń túmọ̀ sí pé yẹn kájú òṣùwọ̀n òun náà ni ad ẹ̀sìn ní ká ẹ̀sìn ní ká onídìí káwọn àna rẹ ọmọ sọ pé àwọn ṣàánú rẹ ìwọ wo ẹ ṣàánú mi o ẹ ṣàánú mi torí pé mùsùlùmí lèmi sá ilé ìjẹba ṣàánú rẹ ńgbà tí pé gba abára ló gbé wa so torí rẹ ẹsìn ló yẹ ká wò torí rẹ a gbọ́dọ̀ fi mùsùlùmí bìnrin fún ẹnìkan àyàfi mùsùlùmí kùnrin sọ́tọ̀ káfí mùsùlùmí mùsùlùmí bìnrin káfí fún káfìrí lọ́kùnrin kọ̀tọ́ obìnrin tí ń pa bẹ́ẹ̀rẹ̀ má tí èso ń ṣekúṣe tí èso ń ranù sọ́tọ̀ káfí fún ọ̀daràn onízìnà kọ̀tọ́ káfí fún ọ. alukur'an àti sunna kọ̀ọ̀kan kankan kún pé ní máa sọ̀yàn dẹni tọ́kájú òṣùwọ̀n láti fẹ́ obìnrin ju ẹ̀sìn lọ. islam sọ pé ìwọ obìnrin mùsùlùmá tó ń pa bẹ́ẹ̀ rẹ mọ́ ọ gbọ́dọ̀ fẹ́ ọkùnrin ó ń ṣekúṣe ní ọkọ islam ò wo ìdílé tẹ́ ti jáde kò wo iṣẹ́ tẹ́ ní lápá kò wo ọ̀rọ̀ tẹ́ ní kò wo bóyá àyè tẹ́ wà kò wo àyè tẹ́ wà kódà kò tún wo òmìnira gan pẹ̀lú islam ṣe lẹ́tọ̀ fún ẹrú paraku pọ́nbélé tí ò sámi òmìnira lára rẹ̀ ipò lè fẹ́ ọmọlúàbíbìnrin tó bá ti tẹ́ àwọn èèyàn ọmọlúàbíbìnrin lọ́rùn láti fọmọ wọn fún ẹrú tó ó sì gbà wípé àwa táyì ṣe Quraish lọ́kùnrin alẹ́ fáwọn Quraishiyati lóbìnrin àwọn ẹni tí wọn kì í ṣe látara banu hashim ìdílé anabi wa sallallahu alayhi wa sallam ó ṣe lẹ́tọ̀ọ́ fún wa kí wọ́n lè fi àwọn obìnrin tó jẹ́ hashim yat ọgbà fáwọn aláìní lọ́kùnrin láti fẹ́ àwọn olówó lóbìnrin adùnbi nípa àyapa tí wọ́n ń bẹ láàrin àwọn fuqaha síbẹ̀ náà ni lọ́dọ̀ tiwọn àbọ̀rọ̀ mi tún wọ̀ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك no àfààyè béèrè la akànfẹ́ pàkíyèsí ó sì pé bí àwọn àṣòro ilé tí ń dojú kọ. ọmọ nàìjíríà látàrí oríṣiríṣi àwọn ṣẹlẹ̀ léyìí tí ń ṣẹlẹ̀ látara àwọn òfin eléyìí tí ìjọba ń gbé kalẹ̀ bóyá nípa afẹ́ pààrọ̀ owó àpààrọ̀ owó àti tó ní í ṣe pẹ̀lú bí epo ti ṣe wọ́n kò sí tàbí ṣùgbọ́n bí ara ni àwọn mẹ̀kúnnù ìṣòro sì ń bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn farafinra ẹni tó dé tó dé sí ẹni tó kàn àwọn ni wọ́n mà ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ ẹrú eléyìí ìṣẹ̀lẹ̀ kárí ilé ni tó ṣe kíkọ̀ yọ ẹnìkankan sílẹ̀ kẹ́ni tó jẹ́ pé lówó kó jẹ́ pé àti rówó ná ó ti di ìṣòro fún un ó lówó kò sáláì lówó ṣùgbọ́n ti ní kọ́ lọ kó sílé ìfowópamọ́ kó lè ba àlàǹfààní àti gbowó tuntun àti tuntun àti titẹ́lẹ̀ gbogbo ẹ̀ pátá porongodo kò tí ẹ̀ fẹ́ sí kankan má ó mú kí ìsẹ̀mí ó le púpọ̀ tí ìsẹ̀mí bá wá le bó ti ṣe lè yìí ká má gbàgbé láti jẹ́ pé Allahu azza wa ń ké pè nítorí pé tí Olúwa ẹlẹ́dàá wa tó bá bá wa rọ àwọn ẹni tí ń ṣe òfin tí wọn ò fi ti mẹ̀kúnnù ṣe kò sí tàbí ṣùgbọ́n wọ́n gbé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ń kó ìnira àti ìṣòro báwọn èèyàn kúrò nínú àwọn òfin tí wọ́n ń ṣe ìgbésí ayé yóò rọrùn fún àwọn mẹ̀kúnnù wọ́n lè láfojúsùn tiwọn o táwọn fi ń ṣe gbogbo òfin tí wọ́n ń ṣe o ṣùgbọ́n tó dájú ni pé àtòdìjẹ làwọn òfin yẹn ń ṣiṣẹ́ sí. Si ẹni tẹ́ ẹlẹ́ẹ̀fẹ́ fìyà jẹ nìyá wa ń jẹ bai? báyìí àwọn ọmọ ibi tó ń kówó ìjọba sí dípò pa àjírí àwa náà nìyá wa ń jẹ kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá rárá ẹni tẹ́ ẹ bá mọ̀ kó jíwó lọ mú nítorí pé òfin lórí pé ẹni tí ò bá jẹ gbì kò yẹ kó kú gbì wala ẹrù ẹ̀ṣẹ̀ kálukú lọ́yẹ kí kálukú ó rù àbùrọ̀ bẹ́ẹ̀ lómi ìrù tiẹ̀ àkọ́rọ́rùn wàláhì kọ́rọ́rùn káwọn èèyàn kún ó rí ní tán fẹ́ẹ́ fowó ṣe kún sì má rí ọwọ́ náà sówó láti fi ṣe kìí sì ṣe pé wọn ò lówó àmọ́ ibi tí wọ́n kó wọn sí àti gbà ó diṣẹ́ wọ́n nílé ìfowópamọ́ kan níjẹta two two thousand wọ́n pín fáwọn èèyàn kìí máa ṣe sàárà wọ́n ń deduct ẹ̀ nínú àkáǹtì wọn ni nígbà wọn tó fún wọn débì kan wọ́n láwọn tó fura pé two two thousand yẹn ò ní kárí wọ́n bá tún sọ di one one thousand subhanallah lórí owó àwọn èèyàn tá a sí ní communism committee community a sí ní communism community àà kò dáa kò dáa rárá akramakumullah síbẹ̀síbẹ̀ kò tó kọ́ ọmọ bá ń kópa o. nínú wọ́de kọlọ́nfẹ́ ònú hàn tala gbá létí ta létí ń ro máa fẹ́ ònú hàn wọn náà wàá bọ̀ títì wọn náà máa pariwo bí ìgbà tó ṣe pé nǹkan ń ṣe ọ́ èyí tí ń ṣe ọ́ tó ma lórí kọ́ ma lórí ebi má jẹ́ kí háù háù má jẹ́ o tún kọ́rọ̀ rẹ tó fi wá máa ṣàpèjúwe bú pẹ̀lú tiẹ̀ pé ń jò ńlágbájá náà dídàkúdà ẹ́. Eh? àsọ̀n náà ti ẹ̀gbádùn bá olóti ẹ̀ léèdì yúnítì táwọn wà nínú wọ́dí o a'udhu billahi minash shaitani rajim akramakumullah ẹ̀yin ní ìwọ́de lèdè tíjọba gbọ́ kọ́gbọ̀ kọ́mọ́gbédèmí mùsùlùmí ni wọ́n islam rẹ̀ ọ̀fara mọ́wọ́de òfò níjò wọ́n ṣe ìwọ́de rí tí wọ́n bá nǹkan jẹ́ níjò ni ẹ̀yin sọ pé ẹ wọ́n àìjákẹ́ mọ́ yín ìwọ ọmọ pé wọ́n náà ọfẹ́ ajáki píìsì máa wẹ̀yàn lọ́wọ́ ni ìgbà tí wọ́n fẹ́ ajáki píìsì máa wẹ̀yàn lọ́wọ́ tí wọ́n ajáki ẹ̀ mọ́ wọn náà lọ tí wọ́n sọ gbogbo ẹ̀ di píìsì mọ́ lọ àwọn náà darapọ̀ mọ́ ọwọ́ nǹkan díẹ̀ tó wà nílùú abẹ́rẹ́ bí lu ṣe dáa tó ọwọ́ nǹkan díẹ̀ bí àwọn náà rondórondó ń fa wọ́n tún bẹ̀rẹ̀ sí fọ́ ta ni ọba replace wọn nísì wọn ni actually inú ló ń bí wa ń gbà yẹn ìjọba ló máa wá replace ìjọba o ń bọ̀ lọ́wọ́ à ó dájú pé àwọn èèyàn ronú òyìnbó kan gbé wàrà dáradá kan wá báyìí ẹ̀yin náà sì gbẹ́wù rẹ̀ wọ̀ sẹ́yìn túmọ̀ sí pé ẹ lajú nù ọ̀làjú yìí ba nǹkan ara rẹ̀ jẹ́ ọ̀làjú yìí máa sọ nǹkan rẹ̀ ni tó bá yẹ pé àwọn ẹ̀kọ́ tá à ń kọ́ láwọn iléèwé wa ọkọ wa pé ká lajú ni ó ní máa ba nǹkan nǹkan tí wọ́n ṣe sínú ìlú tó wà tó jẹ́ pé ọ̀wé eléyìí náà lẹ́rìí kò sí mi. àtúnwá àbàjẹ ṣe báwọn àwọn lè máa pariwo ń gba mi pé ẹ dísù tí wọ́n sá so kò dísù kọ̀ bá wàá dínwó nísìn gílóòbù ọ̀tà ti fọ́ so gbogbo orú àwọn wa kò pé wa kò pé wa ń tọ́sí ọ̀nbẹ l'Àbújá Ògbómọ̀ṣọ́ ló ti ń ba nǹkan jẹ́ mo ń làákà ẹ ń bẹ ha kò sí làákà inú eléyẹn náà so nítorí di eléyìí báyìí ba nǹkan ẹ sì má ba wọn kópa nínú à ń à ń gbogbo ọ̀pọ̀lọpọ̀ ló gbẹ́mí rẹ̀ débi ìwọ́de òkú rẹ̀ wọ́n gbé kò mẹ́ nítorí pé ọlọ́pàá ó yìnbọn ọlọ́pàá inú gbà ni pé kí ìlú ọmọ mà dàrú so inú tí wọ́n sì fi dẹ́rù ba ẹni tí ń ṣèwọ́de ni kò yìnbọn ìbọn tí wọ́n yìn ó lè dojú rẹ̀ sókè ó sì lè dojú rẹ̀ kọ́lẹ̀. kọ́ báyàn torí pé tí a bá ti gbá òkú létí alàyè ò ní sá táwọn tí ń ṣèwádìí bá rí pé èèyàn méjì ti wó lulẹ̀ báyìí kí ló kù kálukó mèrè sá ni wọ́n sì sọ pé agbèfọ́ba kan kì í jẹ̀bi lamẹ́ríkà tí wọ́n ń pè ní ìyá democrofo akramakomola sẹ́ẹ̀ mọ̀ pé níbẹ̀ yẹn pẹ̀lú racism. àwọn ọlọ́pàá mú èèyàn dúdú kan wọ́n sì fìbínú lọ ọwọ́ rẹ̀ sẹ́yìn lórí bí wọ́n ṣe fún mọ́lẹ̀ ló kú láì yín bà gbọ́ pé wọ́n ń ṣẹjọ́ wọ́n ní kó àwọn ọlọ́pàá yẹn at the end of the day wọ́n wọn lẹ̀ wọ́n láwọn ọlọ́pàá yẹn self defence ni wọ́n ń ṣe àbí ah, so nítorí délé agbèfọ́ba kì í jẹ̀bi. sọ wọn kàn pààyàn gbé wọn á kú màlẹ́kà kú gbẹ̀mí ẹ̀ wọn á sọ pé ṣe yá yín báyìí wọn á sọ pé actually wọn káwó lẹ́ni àròwò ti tẹ́lẹ̀ nà <laughs> àròwò tuntun náà sòbí tá a náà ti àbíòye tá a ń demonstrate tá a ń ṣe riot àmì tó yìnbọn náà ọlọ́pàá ẹ̀ <laughs> ìwé ẹsẹ̀ jókòó jẹ́ ẹsẹ̀ jókòó jẹ́ aláṣejù torí de lẹ́yìn jẹ́jẹ́jẹ́jẹ́ bàbá àti màmá rẹ̀ wà lé o táwọn ń bọ́ ronú pé kọ́ da fún ọ kọ́ da fún ọ ìwọ lọ kíra rẹ bọ wàhálà so ọ wá jẹ káwọn máa sanwó ọjà tí wọn rà so ẹ má jẹ ká jẹ ẹni tí wọn máa aburú fúnra rẹ abẹ Allah kọba tún orílẹ̀-èdè wa sí gbogbo ní ti ń ba nǹkan jẹ́ ti ń da nǹkan rú kí olú ẹlẹ́dàá kọba wa tò sí dáadáa so ẹlẹ́dàá wa kọ́ mọ̀ pé tiwa náà níyà hmm, kọ́ mọ̀ pètìwá náà níyà ẹ rí i pé tí ẹ bá gbé ọ̀rọ̀ nàìjíríà sórí òṣùwọ̀n ẹ rí i pé nǹkan púpọ̀ ti bàjẹ́ jù ìdí nu táwọn èèyàn fi sọ pé àṣì ayé wa ìlú la sì yà but actually ìwọ kọ́ lọ gba visa pé you want to be a Nigerian Allah ńlọ́kadàrà pé you be a Nigerian you must remain Nigerian bó o dọ́mọ Canada wọ́n tún kọ́ ọbẹ̀ pé origin Nigeria ọjọ́ bó ṣe jẹ́ subhanakallahumma wa bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك